البينة هي ماذا فكل شيء ظهر به الحق وثبت به فهو بين أيا كان أيا كان فالعبرة في هذه القاعدة ظهور الحق فبأي شيء ظهر الحق فالذي أظهر الحق هو البينة Great. البيان هي رمضان هي الحجة والبرهان وكل شيء يعرف به الحق وثبت فهو ماذا إذا إذا فالعبرة ظهور ماذا ظهور الحق فبأي شيء ظهر الحق فما أثر الحق فهو ماذا؟ ọ̀bẹ̀yìnà in táìmù pẹ̀lẹ̀ báyìnà o náà ní ẹ̀rí gbogbo nǹkan tó bá ti lè jẹ́ pé olódodo fi hàn olódodo ti pa máa mọ́dé òdodo wà olódodo kí ni o àmàbí ọwà orí fẹsẹ̀ múlẹ̀ in tó fẹsẹ̀ múlẹ̀ o là ń pè ń báyìnà irú nǹkan torí ọjẹ́ ibọ̀ ta níbi bí o ní kí òdodo ọ̀hàn ìntọ́ gbogbo rẹ̀ tó lọ́gbà hàn obì ẹ̀kọ́ láà ń lọ ìntọ́ bòdodo hàn gẹ́gẹ́ oníkíni o oníbáyìí náà yóò wà falmọ́dó yẹ tẹ́bi ṣú أمامنا الآن إذا انتقلنا إلى صور البينة وللبينة صور كثيرة والبينة والبينة لها صور كثيرة منها الشهادة سواء على الأموال أو الأنساب أو الحدود فيها سورة كريم من سور البينة الشهادة أسوقي على أصله ìpìlẹ̀ gangan ni pé albayyinatu alalmudda'i kí ló fi rí bẹ̀ àbọ̀wò tí ó pàpàrà bíra wa limadha shara'ati shari'a wa ja'alati shari'atu al-islamiyyatu albayyinata fi janibi al-mudda'i wal yamina fi janibi al لماذا سمي مد عليه سمعتي الشهادة سواء كانت الشهادة على الأموال أو الأنساب أو الحدود nínú ẹ̀rí máa jẹ́ mi ìṣò tálàmọ́dì fi máa yí yọjú ń gbà mí o náà ni jẹ́rì bóyá jẹ́rì bóyá lórí ọ̀rọ̀ owó nìkú o wà mẹ́ o afá sẹ́ndì owó sí yí o èmi lẹ́sọ̀kọ́ fi hàn ní àṣàfilẹ̀ ah, ọkàn àwọn fò ní báyí náà ìdí àbíòdì ó lè jẹ́ lórí ansab tó kí ni o àfá <laughs> ẹgbọ́n bàbá wọn ló bí yín ìwẹ̀ ìṣọmọ wọn gangan o no ayo abu ẹ̀yìn kẹlẹ̀ lóyún alìwọ́ládù lè fi rọ́ṣì wọ́n lè áhí ìṣẹ́jẹ̀rọ̀ kọ́ ìdá ìlànà àdífì yẹn o kọ́ ìdá ìlànà ẹ̀dọ́ kí ní jẹ́mọ́ ń se mú kí ló kọrẹ̀ mẹ́ bnl àbújẹ́ wọ́n pè ẹ̀yìn gbàgbọ́ náà àìsẹ̀ bí gbàgbọ́ ayé gbàgbọ́ ebí ebó ìbúlẹ̀ yìí bá lọ ìyàwó tó hàn tọkọ rẹ̀ jọ ń gbé ọkọ rẹ̀ ń súnmọ́ bó kó súnmọ́ ń jẹun wọn jọ ń sórí bẹ́ẹ̀ sí gangan ni ọwọ́ alóyún ó bímọ ẹnìkan wá wá èyí ni wọ́n gbé lọ wọ́n lọ sí tẹ́sì ànábì ní orí ìdẹ́rì ṣe ti gbé ọmọ ibi náà ti yọmọ ọmọ ìmọ̀ ń bẹ̀mẹ̀ ọ̀rọ̀ yẹn o ẹni ọba wà áyírù nìyẹn ó ń zìnà ní wọlélà hajar ìní nàṣíbù rẹ̀ ẹlẹ̀ lóko ni o ẹnìkan wá bímọ látara àyàwó bíi márùn àyà látara bíi mẹ́rin sí mẹ́ta òbí mọ́ orí ọmọ ìbí mẹ́rin ìbí márùn-ún mẹ́fà ìyàwó rẹ̀ kan wá ṣe wọ́n ti ṣàkó síyàwó kàbí wọn náà ní hmm, sọmọ àwọn ọmọ ọmọ rẹ̀ ní orí bẹ́ẹ̀dì ẹni àti bí orí àwọn nǹkan sọ ohun tí ó lè dá wà láti lọ ń tọ́ gbogbo ní ọba ló fi tẹ́sì tẹ́sì bá sọ pé ọmọ rẹ̀ ni kásìpẹ̀ ní níbi ọmọ yìí tí ó sì wà sí tẹ́sì lórí ọmọ kan kílọ̀ ẹ̀ká sọ fún tí sọ mọ̀ pé mọ̀ wọ́n 18 ní àwọn ìbò tó ọba lọ ọmọ kàtó nínà àfi tó ọba kó gbogbo 17 yòókù ẹ̀rù wa ń bà kọfẹ́ lọ ńgbọ̀yọ́ ńgbọ̀yọ́ lẹ ní ẹ̀dí ló sì lọ ọba lọ ni màá sì bá gbé méje jáde ń bẹ́ pé òye sọ rẹ̀ ṣe bí ìyẹn ló ti máa ṣe ìbànújẹ́ wa pọ̀ máa tó ní kò tún lọ bòmí nígbò tún lọ bòmí máa sì tún gé méjì ilẹ̀ padà pọ̀ máa rẹ̀ ní pé márùn-ún èso máa rẹ̀ ó tún lọ bòmí máa sì tún dá padà pé mẹ́sàn-án èso máa rẹ̀ <laughs> lótìtọ́ àdífì ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ṣùgbọ́n in bẹ ní ìmọ̀ tí ó ṣẹlẹ̀ jọ́gbẹ̀lì kìáma ayyùmọ̀ mọ̀rọ̀ àti adìkọ̀ láti àlàkọ́ mi máa lẹ́yìn sàmínú fẹ́lẹ́sà fi lẹ́yìn náà fi ṣe wàlá yìí dìkún lọ́wọ́ ìtẹ́nà yọmọ kìyàmà èyíkéyìí obè tó bá lọ rí gbọ́bọ̀ bà fọ́sùn kọ́mọ̀ sọ pé òun nǹkan bọ̀ wà bọ́lọ̀ tó gbẹ̀rẹ̀ kìyàmà òun tọ́lọ̀ fi lè sàánù ẹ mẹ́jà àwọn èèyàn ní ìmánì máa ń sí máa ń sí ìbá bàjẹ́ àbí ọ̀bà símá àwọn èèyàn padà wọn ọlẹ́tọ̀ ní islamu kéyìn ò ṣe kéyìn ọjọ́ yẹ̀jẹ̀ òtọ́ bá fẹ́ fẹ́ra wa sílẹ̀ tó ń pò náà wà lẹ́ àwọn èèyàn ti gbé jẹ́lótáìpù sípò ọlọ́run eré sáwọn ààrẹ tó wà ń panu ẹlòmí ọmọ sọ bí ẹni pẹ́ tí ọba sí kẹka wà ní jẹ́mọ́ ó sì ń bọ̀ ọkọ̀ àti ilé ọfẹ́ ma padà dìpò genotype láìpẹ́ sísá bọ́bá ní ọjọ́ genotype ah, ẹwọ genotype yẹn owó ìsọ́tàmbẹ̀rẹ̀ àwọn ọmọ bá lọ bí mọ́sálà yẹn ọ ah èmi kọ́ bá lọ ó ti rí ọkọ̀ ni kí ló rí àti ẹ̀bù sọ fún pé ah nítorí pé Saudi mo fẹ́ fi sí o bàbá mi lọ́run ṣẹ̀ṣẹ̀ gbogbo iṣẹ́ kan fún mi ń bẹ̀ ni wọ́n lè ti fún mi ń lé ṣe nǹkan nǹkan ìgbà wo lọ́ba délé padà ní pé bó wà ní báyìí wòrán mú wọ́wọ́ iṣẹ́ kan wà wà ṣe jẹ́ lọ́tàpù ní òun ṣe pẹ̀lú Abu Zainab ẹ̀ ń rí sí ọ̀rọ̀ tí mo ń tí mo ń sọ́ọ̀ṣì mi ni o. ṣàgbádìí kìí jẹ máa Baba tó bá jẹ́ pé ti jíjọ ni kò sẹ́rì gbẹ̀ngbà mi ẹ sì rí ọmọ tẹ́yìn òbí yóò sì jọ bàbá bàbá èèyàn èèyàn kó sì ní bàbá bàbá rẹ̀ àwọn afẹ́ tí wọ́n bí sẹ́kù lágbá lẹ́yìn ìṣẹ́sọ̀rọ̀ sọ́lọ́run wọ́n ti lè yàwó wọ́n ti lọ́kọ wọ́n ti di bláàkì ó pé nísàrébọ̀ lábàá òkú kúrò sáà ọmọ dé eh, wíjàlì ìgbìlámọ̀ aṣíwájú ìgbẹ̀rẹ̀ ti kún àdúgbì ní sọ́rùn sí ràkúnmí olóòrùn ní ràkúnmí oríṣiríṣi àdúgbì ní kíláwọ̀ rẹ̀ wọ́n bá wọ̀ kan náà wà ó ní ìjọba ìṣe ní kí wàá pé ń bóyá àrùn rẹ̀ kan ti ní rí àrẹ̀bí ni làálà gbùlámẹ́kà àdá nàzáwò ẹ̀rẹ̀kùn ọmọ iná bóyá lóbi tí ìpìlẹ̀ ìlọsàn jáde láti bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan kéékèèké ẹlòmíì ti fi dìsọ́ ìlà ìfara rẹ̀. nínú kókò sáré kù stars ẹjọ́ ṣe bí olórúkú muslim ní ẹni tí ọba ṣe jẹ́ nítẹ́sù báyìí kó tó máa rí ẹgbọ́n olórúkú muslim ẹ̀mọ́ ni má ni máa ṣe yàn o wọ́n ti kéré o náà awul hudud ń jẹ́ lórí hudud sáàmù hudud حد السرقة حد الزنا حد القتل so شهادة náà يبين báyínà أنا ni ẹnìkan wọ́n pa mo fojú mẹ́rin báyìí bùrà láìdé ní àpà bùrà kọ́lá mo rí báyìí wo ó sì mẹ́rin wà ń dọ̀tọ̀ ó jẹ́rìí ó sì mú àwọn àlàyé tó mọ́ náà بين لنا لبنى منها اليمين سواء كان مفردا أو مع الشاهد أو مع من بين ما دونه البرة yálà Ibrahim wá látọ̀dọ̀ ẹnìkan àbí èèyàn búra pẹ̀lú ẹni tó jẹ́rìí àwọn náà pín àlọ́ òmúrọ́ lágbẹ̀rẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé pín jẹ́ òun ìdájọ́ tí ń bẹ́ẹ̀bẹ̀ yìí nítorí pé nǹkan ẹlẹ́gẹ́ ni àwọn tí ń bẹ́nu píhùn ọ̀pọ̀lọpọ̀ mọ̀dájọ́ tí mẹ́mẹ́ kọ́dá àwọn àdájọ́ kan bẹ̀m̀bẹ̀ tó sí wípé wọ́n gbé kalẹ̀ torí ẹ̀yin mùsùlùmí tí ó bá jẹ́ pé síìtì rẹ obìnrin ní bẹ̀rẹ̀ bí ọ̀tún ní bẹ̀rẹ̀ bí òsì sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀gbọ́n lò fún tẹ́ ibẹ̀ wọn ọ gbọ́dọ̀ wọ wọn wòkú ó sì gbọ́dọ̀ mànéjì wọn mànéjì burúkú kàrùkọ wọn kọ́ sọ̀rọ̀ sí wọn èèyàn wọn mú nítorí wípé ẹni tó bá lè fà bínú tàbí tó lè fa ìdápéèrù wọn gbà pé ọ̀fẹ́ wí sí ẹ̀mí àwọn yẹn ni tó lọ́jọ́ kóbìnrin lọ́ba lọ rèé fẹjọ́ sùn wọn ó dilé èèyàn ní ìbápẹ́lẹ̀ lọ ẹ̀sìn rẹ̀ rẹ̀ rẹ̀ ká pé olókọ̀lọ̀ fẹjọ́ nísòpin ẹ léwu wọ́n fẹ́ iná ní hakun náà bó ṣe ẹ̀yìn náà lè kí ló tó fi ń sáfún mi kí ni ó mọ̀ fún ẹ̀ka ọ̀fẹ́ ìṣẹ̀lẹ̀ kan ọ̀pẹ́ nínú anọ́gèjì tí ń bá ní wọnú plane ọ̀gbọ̀rọ̀ mọ́ pípa wọlé ayọ́nù ọ̀gbọ̀rọ̀ gbénú rẹ̀ wọn kò ní lè jẹ́ nìkan kọsọ̀ kó n fẹ́ plọ́gì nìkan kọ̀wé ò fẹ́ àwọn kan sáárò nù tiẹ̀ náà àti èyí tó lè rí bẹ́ẹ̀ àti èyí tí ò lè rí bẹ́ẹ̀ ká tó wá pé èèyàn bá yàn jà nù pé ọwọ́ ayọ̀ bẹ́ẹ̀. bóòlù tó ń bọ̀sẹ̀ bọ̀ bọ̀ wọlé àbùsáyé lọ kíṣìn wọn ẹ̀jẹ̀ tó máa lọ́wọ́ ẹ̀yìn bákan náà ẹ̀wọ̀n tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ nǹkan mímu wọ́n mọ̀ pé tí àwọn ìrádàdá kan bẹ tó bá ti la títì sí yàn lọ́pọlọ títì yàn ọmọ wa tí ó rìn bẹ̀ wọ́n ti wá ṣe máa ṣe nǹkan téèyàn bẹ gbégbó lọ ṣìgá ẹ̀wọ̀n ara náà ni nǹkan ọmọ dúró lójú ẹsẹ̀ tó ní wọ́n rò pé privacy ti wà fún bó ṣe wọnú tọ́ílẹ̀tì wọn ṣùgbọ́n ti ṣe tọ́bẹ̀ eré òfin gbígbé ṣẹ̀mbá bí wọ́n ṣe ń ṣe gbègbègbègbègbè àfẹ́ mú ṣàhádà ilé máa ṣáìdì àfà àwọn ti tó gbí lọ mọ̀pé nígbà rí ẹ̀tì kan tó fẹ́ máa mọ̀síkà múláìtà lẹ́kọ̀ọ́ àbẹ̀ tó rí ọjọ́ ìrúdù tó sàrọ̀dín wọ́n ni ah subhanallah kí lọ́kùn ní dáwọ́ pàtàkì pàmọ́ ní mara wọ́n ni fẹ́rẹ̀ ní ma ń bá wọn ágí òun mọ́dá àwọn rí tó múlá ìtàlọ̀ wọ́n ni síkírò kàkàkà ìní ma tó sàrọ̀dín ọmọ ṣòròjẹ́ ọgbọ̀ wa mọ́ wọn àwọn ẹnu pé wọn mọ́ wọn ẹni kankan bọ̀ nílá kò kó oṣù kan tó tó bá wọn apá sọ pé ah mo rí ọ mo rí

kí pọ̀sọ̀ alẹ́ sọ pé ẹnìkan lọ́pa ẹnìkan fẹ́fẹ́ ọkàn wa balẹ̀ wípé àwọn eléyìí omi ń tọ́lọ ń fi pé kájọ bára wa lòun ó sẹ̀lẹ̀ àti ń tá agbọ́rẹ́ inú ẹ̀sìn àwọn eléyìí o wà láwọn lọ́sàn ló wọ́n mọ̀ bá wọnú ọlọ́run ìpìlẹ̀ yẹ áfírí wọn ooo níbàdàn lónìí kí àbúrò yẹn òpó lówó lọ́wọ́ ẹnìkan ṣe ẹlẹ́jìyàn ẹlẹ́jìyàn iye kí torí ọdá kan àlè pé ń bò ló ṣiṣẹ́ níbẹ̀ oníkẹ́ bílíọ̀nì àlọ́wọ́ rẹ̀ ṣẹ́bọ̀ pé wọ́n káàkọ́ mọ̀ wò pé a tó ń bó ìlàrọ̀ tó ń bó àmọ́ bí o ti tó tó tó mánéjì ọkùnrin ayúgbò àwọn báwọn àwọn tó jẹ́ wípé bàbá mọ́gbàrọ́ bí nírú ìbàdàn jẹ́ sọ́rọ̀ tó ń sọ pé ah lágbájá yìí alábòsí ni o àbúrò àwọn ni ìgbòtọ́nà ń fi fún alágbára ní ọ̀sìn ń sá fún tí àbá kan lé ńlọrin àjágbà kí wọ́n sọ pé ah, ah, ah, ẹni ọba fẹ́ bá yàn sí tó kàn rí ọba lè kọ́ wọn bá lágbájá sí o ẹ̀rí láni agbòrùkọ́ àgbàlíwò àwọn ilé kíwù tí mo fẹ́ kà lẹ́yìn gbogbo ẹ̀ ń bá lè mọ́ mọ́ lọ ọbẹ̀ yóò sọ kókàn ní o àbáyàrá wọn sọ jẹ́ wárí àà ọlọ́mọ sí bá ń fún àmì ọ̀kan ní òṣàádà náà al-iqrar al-imara ka iqrari السارقة أو الزاني ونحوه kújà lónà báyìnà lónà kéèyàn ò gbà pé ọ̀ràn bẹ lọ́rùn ọ̀rùn síwáyé kọ́ sí pọ̀ ta ló bu ẹran nínú ọbẹ̀ àwọn onítíkàf àti nínú ọbẹ̀ kálọ́pọ̀ wọ́n bá ọbẹ̀ níláàjì láti dá ọbẹ̀ bí náà bí òtú ṣe dínà àfáwà gbàrà tó kí wà ní innal hamdulillah na mọ́rin wọn àkùnkà mọ́rin stẹ́yìn náà ló bá bẹ̀rẹ̀ àwọn àwárí yọmọ ìkẹyàmù tí ó mọ́ síláṣí owó bí ìgbà tó gbọ́ ẹkún ẹkún afọ́gbẹ́ gbòrè ṣe bí gbogbo kẹlẹ̀ kú burúkú láti ọjọ́ afẹ́fẹ́lẹ́ nítorí ilé mi zani jama ẹ̀lọ ọmọ lọ́wọ́ الله الرجم في شريعة الله في القرآن وفي الحديث قاتل ريكا خطبة عمر بن الخطاب رضي الله عنه دادا ẹjọ́ ẹjọ́ kìlọ̀ mú lọ́wọ́ lọ́dọ̀ wa ń sálẹ̀ ní ogúnlẹ̀ yorùbá ń jẹ́ dìsáìn fún wa ọbẹ̀ ni o tí ọ mọ̀ pa láìkì irú rẹ̀ wọ́n wá fi májèlé tẹ́lẹ̀ rẹ̀ ó ní gbogbo tí ń jẹ́ islam ìyá tí ó táǹkọ́rí wo university wa ìlọ́wù dáadáa islam wa kọ́ wò. kí ló wá jáwé yẹn tọrọ bọ́ nítorí wípé kéwú tó sóyàn mọ́ lọ́hùn ó ní wọ́n fi tàwí ìdúbẹ̀rẹ̀ fún yàn o. kí ló tó kí ni o àkílọ́pàá ah, tẹ́ kọ̀rọ̀ rẹ̀ àwọn mímọ̀ olùkọ́wọ́ kíláàsì lóòrùn lọ fẹ́ kọ́ wọ̀nyẹn lóòrùn lọ fẹ́ kọ́ wọn ọ̀bọ̀ ọba làwà nǹkan jọ lọ́dọ̀ wa ń bí àfá àti ọ wọlé fẹ́kìrì ọkọ̀ sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run fáwọn èèyàn sọ́rọ̀ làfẹ́ kọ́ tòótọ́ bàlágọ̀ làfẹ́ kọ́ tòótọ́ mẹ́kìrì làfẹ́ kọ́ nù bàlágọ̀ adábù làfẹ́ kọ́ kíníkà làfẹ́ kọ́ nù eh, adabu kókò ọ̀sásùn ọkọ̀ sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ìṣẹ́jú márùn ó ń kálukú ọmọ ọmọ pé gbogbo táwọn sọ pọ̀ nínú ọmọ yìí bọ́yọ̀rọ̀ alhaja tàbí andiatu shuaro gbàgede àwọn kọrinkọrin bí ẹ̀sìn borí ti fàárì tó bá tó táyé mú nǹkan àwọn nǹkan kan máa fẹ́ jáde nínú àwọn ẹ̀kọ́ yẹn tí ó máa gbé ipò lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n àfọ́ ti dè ìmọ́lẹ̀ síbi ìtọ́lọ́n láti pilẹ̀ bàbá àgbà mábìlá rọ́bí ọ̀dàkùnbàbọ̀ wọn wọ́n sọ fọ́kàn náà wọ́n olùkọ́ wa níjọ́ tọ́rọ̀ bá kàn máa dákọ̀ olùkọ́ wọn wọ́n olùkọ́ bẹ́ẹ̀ àwọn wa ti bàbà ìwọ́n náà èyí lè nísìnyí ẹ̀yin lè sórí rè kẹ̀yìn tẹ́ kéwú dàrẹ́ẹ̀tì láti pèlè látọ̀dọ̀ lárúbáwá ìlú kílódùn lárúbáwá ìtumọ̀ ni pé nílẹ̀ Yorùbá hátìbù lẹ́ìlì ó láti pílẹ̀ kéwú ẹ̀ǹtí ń sẹ́gi nínú òkùn lóru yọ́ sẹ̀tútù mọ́ ẹn tí ó sì mọ̀ kí mọ́rọ̀ sí àbásọ ẹn bá máa nà pẹ̀lú ìrìn kí ó tàǹkì lánà àṣùmọ̀bí mọ̀kọ́mọ́ ó sì kọ́ mọ̀kọ́mọ́ sí bí ìlú ilẹ̀ ha. Dáàrí wà láàkì, kèfàṣẹ̀ Ó ṣe ní mọ̀ bí o ti wọ́n mọ́. Ọkà ẹni. Owó ìkẹ́lẹ̀ ní sọ pé wà kí o ṣáwà ìbí ìhòlá wà dàrú bí náà sì kó ńlá. Ìdáná yá ò màlíṣà ẹ̀yìn wàfi gọ́dí yàtà ọlọ́pàá ìgbàwọ́bà ìdáná yàó malisha wàfi gọ́dí yàtà ọlọ́pàá fi kù bí wà ní bí mìbàrùkí yá fàúwà ọlọ́pàá ìlàkiri àwọn láwọn èèyàn sáànú rẹ̀ nígbà tí ó lè kọ́rọ̀ tí ń kawó tí ń lè gẹ̀gẹ̀ náà ah, ah. ó sì pínlẹ̀ láàrọ̀ ah, ó ní fún ọlọ́ǹgá ló gbé harúdù kú lọ́rọ̀ lẹ́yìn sàlẹ̀ láàmà harọ̀jọ́ ọlọ́rọ̀ ẹ kàn rí pé yọ kàn bí wọ̀ bíà nítorí pé àwọn yẹn ìta fẹ́ mú mẹ́rin pé bóò ló ṣe gbé lọ́dọ́ wa kìí ṣe pé bóò ló ṣe kọ́ sí mẹ́mẹ́ ṣùgbọ́n kẹ́kẹ́ ni ó dè ní tí ó sọ nípa eléyìí wọ́n fi láìláì lọ́la ọlọ́mùsànú wọ́ àmàrírí o ọlọ́mùsànú àmàrírí o ọ̀dá gbogbo àwọn nǹkan yìí àti ní màkọ́ọ́mà akọmọ ní jìbìtì bẹ́ẹ̀ sì ni tí wọ́n gbé màkọ́ọ́mà lẹ́fùn òun ni bí ìgbà tí a sọ pé ìwé aláwùyé lórí èdè lárúbáwá afẹ́ká mọ̀ bí ẹ ṣe máa ń lo èdè afẹ́ká mọ̀ bí ẹ ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ afọ́wàsà yóò pín náà náà ní màkọ́mọ̀ àbúnàbílà ni wọ́n fi hàn mí ìjọ́dù mẹ́ta ní one two three màkọ́mọ̀ àfáwà wo àárín ọ̀pọ̀lọpọ̀ dáadáa àkàdàdà ń bẹ àkàdàdà ń bẹ àkàdàdà ń bẹ so lúgọ̀ èdè lárúbáwá kò sí bẹ́ẹ̀ yóò ṣe gbọ́ láàbò tí islam wòye òdodo bẹ̀nu ṣùgbọ́n a fẹ́ fi ṣàtẹ̀gùn láti fi gbọ́lọ̀ yé ni ọmọ àrùsánà mi nàbí yìí ìlà bìrìsà ní kọ́wé yóò bá yìí nìlànà fọ́yọ̀ bí lọ́mọ ẹ̀ṣọ́ ẹlẹ́wọ̀nṣọ́ ilẹ̀ wípé wọ́n lẹ nìkan lókò ìdájọ́ ọlọ́ni fún tó bá ti lóbin lé tọrọ jẹjì náà ṣùgbọ́n ẹlẹ́rìí mẹ́rin ó jẹ́rìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó sì bá wọn lórí ara wọn tí kọ́lámù mẹ́nugo tàdá àwọn mẹ́rẹ̀ẹ̀rin gbọ́dọ̀ rí ọbẹ̀ kọ̀ wá ṣẹlẹ̀ wà láwùmọ́rọ̀ tánàbí fi jáde láyé gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ìkìrọ̀rù mi ò mẹ́rìnzù fún rẹ̀ lọ́wọ́ ìlgọ̀mìdíyà fún rẹ̀ lọ́wọ́ àwọn gbò yìí tó bá fi lè jẹ́ pé fúnra wọn o ni wọ́n wá mú orí ìyàmú ó sì máa wá sọ fáwà lórí arangbó ìmáni ìta pariwo nù ìmáni ẹ̀rọ ìfẹ́ dúrí ẹ̀sìn fòdò kọ́ máa sọ fáwà wípé cctv camera ìyẹn lè fi mú ìdájọ́ jìnà torí kí ni sísù kámẹ́rà àìmọ́ yóò lè kí òrì mú ojú wọn àwọn tí ẹn tó fẹ́ gba sísù kámẹ́rà gẹ́gẹ́ ló lè omi ọmọ bí ó ṣe pláàmù sísù kámẹ́rà kámẹ́rà lọ́dọ̀ wọn àbí àdámà àwọn tẹ́sìkàpù kan bẹ igi nígbàgbé ó ti dúró bẹ́ẹ̀ yẹn ló sùn àkìrà sẹ́gẹ̀ẹ́ náà ọ̀sán gbọ́n mẹ́wọ̀n lórí òrùlú sí nínú báyí náà nílé o ojúrù gíní ìdàmẹ́ntì kò lè àti bàtí àlọ́dọ́ rẹ̀ wọ́n lọ lójí náà nígbà ní ṣọ́ mẹ́sàlájí lọ́rẹ̀ àfáà lójí ohun ohun tó bẹ́ẹ̀ wọ́n lẹ́ mẹ́sàn lé rẹ̀ àti wọ́n bẹ̀ tó wọ́n ara wọ́n dá ní ọmọ ń dà lọ wọ́n sì bá gbò tí ó súwájú tààrẹ̀ ní akíní eléyìí ẹ̀rí leléyìí òǹdè mìíràn ẹ̀rí ni àbí ẹ̀sẹ̀rí súrọ̀ ni mìí súwárí ṣẹ́gbẹ́ àti ìfihàn wá bọ́ owó rẹ̀ náà lóòtítọ́ gbogbo alájọ́ ń gbélé òǹkàlùkù yàrá ẹ̀ wọ́n wá bugari ní yàrá àbúrò yẹn wọ́n ti fi làtífì ẹni ṣẹlẹ̀ ọ́n tẹ́kí ní nínú Zuhuru, Zuhuru, Habili, من رميت رميت بماذا بالزنا ولا زوج لها ولا ماذا سيقول الوضع الفراشي لا تنتو ولا زوج لها ولم تدو شبعة sọ́rọ̀ rẹ̀ pọ̀ nàkẹ́fẹ̀ bí ara zúrù hábí kó yóò bóòdé nínú ẹni tí a sọ pé ẹ̀ kí sì wípé ṣẹlẹ̀mọ́tí lóyún ọ̀nà àṣọ́lọ́kọ̀ọ́nù ah, ọjọ́ àná nínú ọ̀rùn sí náà ni ó ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lóyún bá sì dàgbà tó tọ́ láì lọ́kọ pààrọ̀ bá bú ẹkún pé ṣe ń tọ́nà ìṣèfọ́nà bíi ìfá ṣé ọlọ́run lè ṣe mọ́ tí ó sọ pé pẹ́ ti tilẹ̀ fún lónìí mìíràn ó tilẹ̀ fún kí ni báyìí náà náà nù ṣójà ni láti pè ló ń zìnà ṣójà ni láti gbé wọ́n sí mahakama Hmm? oyún náà nìjẹ́bẹ̀ a máa ń pe ṣubúlá obìnrin tí hamil hamil wàbí ṣáàrí àwọn ilé kápá rẹ̀ kámọ́pàá kọ́ídà rẹ̀ àwọn máa ṣá ìlú ẹni tí ọjọ́ ìlú alọ́sàn ṣé èèyàn lè bá jẹ́ pé ìgbé àpò iná ṣáájú fún pé ìgbé wa jọ lórí ìgbé ìyẹn bá pé ádùúgbò ìlú ìmọ̀ dẹ́gbẹ́dẹ́gbẹ́. ẹ̀rìn sọ pé náà ṣáájú bẹ́ẹ̀ o aṣáájú ẹ̀ wí o ẹbẹ́ yìí ló dá hmm. mọ̀ká pé ẹ̀yin méjì mẹ́ta báyìí lẹ́jọ́ rí yàn pọ̀ àárí lágbájá Owò ní jẹ́bẹ̀ ẹ̀kọ́ mẹ́. Nígbàtí wá pa ní rẹ́rẹ́ Thank you ẹ̀yìn lẹ́jọ̀ fẹ́ gírí sí bí eré Thank you. من هو المدعي المدعي لهذه العلمين في بيان المدعي ألفاظ متقاربة كلها راجعة إلى معنى واحد ولكن بالاختصار نقول المدعي هو من يحاول إثبات حق لنفسه في ذمة غيره المدعي من يحاول إثبات حق له في شكرا فقولنا إثبات حق له يخرج به الشاهد والمقر فالشاهد هو من يحاول إثبات حق لغيره على غيره لأن الشاهد فالشاهد iman alaman ṣe bẹ́ẹ̀ ni ojú mọ́ni wà ṣáà ilẹ̀ ẹ̀dí wọ́n jẹ́rì ṣẹ́kọ́ lè gbàǹkan ní fún ara àbẹ̀fẹ́ lómi àfẹ́yẹ̀ ní ṣòro ọwọ́ iná ọkọ̀ ọ̀rọ̀ láti sí ọwọ́ ìkọ̀ ọ̀rọ̀ kí lọ jálẹ̀ títàkì láì tí a wá pàràmọ́ tó jálẹ̀ títàkì láì لا أصل فيها مين والمكر ومن يحاول إثبات حق على نفسه لا لنفسه لا mùkírù lẹ́n tí ń fi nǹkan rinlẹ̀ tí è pé tí nǹkan bá ìrìnlẹ̀ tán ọ̀ràn ní lọ́rùn rẹ̀ kìí sí fáǹfààní rẹ̀ tàmútí ọ̀sán oúntọ́n yóò kọ́ jẹ ìbòtí mẹ́rin tàbí kọ́ wọ́n náà tí wọ́n náà wọ́n dára lẹ́mọ́ lọ́pùlọ́pùlọ́ ìnábò ìnáwó ọdún kan ọmọ ẹ̀rọ bọ́ọ̀lù sọ́bù bọ́ọ̀lù mú nígbà táwọn èèyàn dá gírígírí nígbà a sọ wípé wọ́n ń pín ọ̀sán sínú nǹkan sáré wọn mọ́sálásí padà orí àgàdá ìsì ti wá sí wọn ìtí kó àwọn ìkẹ́kọ̀ọ́ lòun sáré jù ẹ̀ka tó yọ mẹ́ gbogbo tí ń sọ yìí ní sọ fáńfà ní ara ẹ̀ ní àbí ń sọ lérí ara rẹ̀ dáadáa sí mọ̀ láwọn tún ìmì أحمد الرجل أهدي بس واليمين ما معنى اليمين اليمين هي الحلف والأصل في اليمين باشر تعريف اليمين إسلاما ويتوسي تعريف العام اما هو واليمين ẹni tàkìdù tàkìdù kí ni amúrí bìbíkìrì ismi ní asmá ìlàáì tààlà áwọ́sífàtí ní sífàtí ìsìláàmù láti ń sọ yìí ṣùgbọ́n tí wọ́n bá ní kí ni haifu gangan kí wọ́n sábúra ẹ̀sìn lọ bá ní fọ̀ báyìí àmà ẹ̀mí ẹ̀sọ́ pé díkìrù hmm, ẹgbẹ́ tààkìdù amúrin bìdíkìrì mọ̀ázọ̀mí aláwájí maṣúṣe ní ọ̀fí jẹ́ burana ká máa dákọ̀ kankankan tó tóbi lẹ́nu ẹni ní ọ̀nà kan tó ṣẹ́ṣà láti fi fi nǹkan tí a ń sọ rinlẹ̀ lọ́dọ̀ ọ̀tí ẹ̀ ilẹ̀ lọ́lọ́run rẹ̀ lọ́bá bọ́bátà méjèèjì ilẹ̀ tó họwọ́ sọ̀rẹ̀ ẹwúrọ̀ burúkú lójú títì <laughs> ní public toilet public irogbe kí ẹ̀rọ gbà ẹwù ilẹ̀ ilẹ̀ tí ṣe kí ni o ta tààkìrò amúrìbì díkì mọ̀ ágbàmì aláwájú makhsus ṣùgbọ́n àti mú báyìí tí a ti dáwà ní ìrìnì kádàkọ̀ ọkọ̀ lọ́rùn àbí ìròyìn kan ròyìn rẹ̀ láti fi fi nǹkan tá sọ nílẹ̀ ìfi nǹkan nílẹ̀ ìfún nǹkan lágbára o náà tó bí kíni o ìbúra alìmúdàá àlè هو من يحاول dáfúà wà mọ̀ ìyẹ́bí fáwù sídíkọ̀ dáwà máa ń sọ ìbù dáwà alìmùdẹ́rì سمي مد عليه لأن وسمي منكرا لأنه أنكر صدق الدعوة عليه òdodo tí wọ́n sọ kó sí ohun ó ní kó rí bẹ́ pẹ̀lú dáàlẹ̀ ìbéèrè ọwà wa limaza جعلت الشريعة الإسلامية البينة في حق المدعي واليمين في حق المدعى عليه أواسف برسيب قاعدة لأن الأصل إيه؟ لأن الأصل في جانب المدعى عليه لأن الأصل براءة الذمة فكل من خالف الأصل فهو مطالب بالدليل فجانب المدعي ضعيف لذلك أسند إليه لبينه وجانب المدعي عليه قوي لأنه يمشي مع العقل فشرع في حقه اليمين وجانب وهذا الجانب ضعيف إنه مطالب منه شيء وكان كان لدرجة bí fi dìfẹ́ ìyára rẹ̀ nítorí pé man khalaf al-asr àti sọ fún àwí pé la yutalabu bid-dalil illa mukhalif al-asr ìpìlẹ̀ pé àfọ́ nífẹ́ lọ́dọ̀ mi mo ní àfáà nífẹ́ lọ́dọ̀ mi àfáà ní bóòlù sí jẹ́ ìsànsù ẹni fẹ́ lọ́dọ̀ mi alámọ́ kọ́ bí kí ní àti yà ní ó nífẹ́ tí ó wì nù ọ̀dà bóòlù sí ní pẹ́ẹ̀lì lọ́dọ̀ rẹ̀ torí wípé o ní pẹ́ẹ̀lì lọ́dọ̀ rẹ̀ nípìnlẹ̀ ìwọ mọ̀kọ́lífù láàfin wọ mọ̀kọ́lífù láti wà mọ̀tọ́ọ̀lábún dìdìlẹ̀ ọmọtọ́ọ̀lábún tí ó gbogbo sọ yà kí n tó kọ́ ni kakọ́ ẹ́ ẹ̀kọ́ ilé ìtànà gbàmẹ́ ẹ̀yẹ̀ tí bẹ́yìn náà pẹ́dé ó ti yé òun wọ̀ tó òun ti débì ìsájú yìí òjò ọ̀dọ̀ yìí ń kọ́ ní tọ̀rọ̀ ẹ̀fẹ́ parí لذلك تولد من هذه القاعدة قاعدة أخرى تقول اليمين في جانب أقوى المتداعيين اليمين على أقوى المتداعيين شبهة اليمين على أقوى المتداعيين nínú láti ẹ̀kù kan lọ́wọ́sọ ìlú yau máa rá limára jẹ́ aláti ṣẹ̀ríyàtù alìkínú alìsìlámíyàtù alìyẹ̀mínà وظيفة من المدعي واليمين البينة مضيطة البينة أبي وهي ثمن المدعى عليه لأن جانب المدعى عليه أقوى من جانب المدعي لأن المدعي مخالف للأصل الذي هو براءة ماذا فكل مخالف لأصله مطالب بماذا بالدليل والمدعى عليه جاء نبوه قوي لأنه ما مدى ما العصير وقد تولدت من هذه القاعدة قاعدة أخرى جليلة تقول اليمين في جانبي أقوى من أقوى الممتع ده يين أو اليمين على أقوى أقوى متداعيين شبهة وبهذا خلصنا من هذه القاعدة سيما يقول tí wọ́n bá bẹ̀rẹ̀ alẹ́ ìnúnú báyínà àti ẹ̀mínú èwo ló lágbára jù báyínà lágbára jù kí ni o yẹ̀mínú lọ yẹ̀mínú fún ẹ̀sì kí ni o ẹn tí wọ́n fún ní yẹ̀mínú jánibù ẹ̀wà lágbára jù lójú fún yẹ̀mínú nítorí pé òkúlẹ̀ ẹ̀ká wà nǹkan lọ́dọ̀ rẹ̀ àtìlàntòrúwọ̀ mọ́lá hásìn yẹ́mṣẹ́ mọ́lá hásìn láyòtọ́ alábú bíndẹ̀lì wà mọ̀kọ́lù fún hásìn wà mọ̀tọ́ alábú bíndẹ̀lì ajẹ́kọ́ ìwọ láwà tẹ́fún ẹnìkan ńlọ ńlọ ńlọ ńlọ ọ̀dọ̀ ni ó ní àfẹ́ pàtì àfàfà pàtì ẹjáde kúrò ọkọ̀ mi ní ẹbà mú kọ́kọ́rọ́ lórí àwọn èèyàn tẹ́rì kúrò nínú in tí wọ́n fàfàfà náà nọmbà fàdé ṣẹ̀ríà court kọ́ bí ọwọ́ òsùn èèyàn gbọ́kọ̀ rẹ̀ lọ ṣẹ̀fẹ̀ ẹgbọ́ bá mẹ́rin ṣe ń sàlàyé èèyàn ń gbé torúkọ wọ̀ láti bá ìwọ̀dá dúró oníkọ́bọ̀ mú kọ́kọ́rọ̀ ọkọ̀ rẹ̀ ẹgbùkú tàṣà ń sọ bóò ló ṣe wá di ọkọ̀ rẹ̀ o ọ̀dà lẹ́wọ̀ hádẹ́fà hádẹ́ àbáyé mutabayyin àwọn méjì ti ń ta kan fúnra wọn ilé ìlú òun ti ta fún ilé ìlú òun ọ̀tà fún bóyá sí mọ́sí sí tẹ́sí wà ní wọ̀kí méjì ṣùgbọ́n ní ṣàlàrà náà àmà tàbí fásá tọ̀wé náà tàbá ti rí lórúkọ kọ́ ìdàtà tó ń lọ sọ́dọ̀ rẹ̀ ní ìsìn òun e, náà tó fẹjú oúnjẹ fẹjú àlè ẹ̀ méjì kó ẹ̀kan tábà múra rí àlè parí dọ́kọ̀ ẹ̀ méjì so ọ̀rẹ́dọ̀ mi fi alẹ̀ jẹ́mọ́ ẹ̀mẹ́jì àsánlé kí o ẹ sì máa ní ẹ̀mí wípé nǹkan àgbé lọ́wọ́ kò sí nǹkan tó dáa tó sádìkọ́ kí lè ọmọ jẹ́ tẹ́sílẹ̀ àfún sádìkọ́ Thank you. يا طالبي علم النبي محمد لا بجي لا بجي ما أنتم وسواكم بسواء ومداد ما تجري به أعلامكم أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء يا طالبي علم النبي محمد يا طالبي ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء Lóòjẹ́ Mọ̀mídáàdù mọ́ tẹ̀jìrí bí àkọlàmùkún. Wọ́n ni dáàdù mọ́ أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء Ẹwọ́tàlé kí ó yàtọ̀ níbí, èyí ni nàbí ìlú àgbàlẹ̀ ìlú àgbàlẹ̀.

إلم النبي محمد Ìmọ̀ tí ń bẹ láyé pọ̀ ṣùgbọ́n ìyí tọ́jọ́ pé ìmọ̀ tọ́lọ́ ti rán nẹ́bì tó jẹ́ ìmọ̀ tó ṣe ní mọ́lọ̀ bó láti sílọ bó láti rójú rẹ̀ bó láti dàbí pọ̀ bó lẹ̀ ìjọba táwọn bí bó lẹ̀ tó ọkọ̀ ó sì mẹ́tọ́ rẹ̀ tí àwò bó lẹ̀ ó sì mẹ́tọ́ rẹ̀ sọ́kọ ẹ̀yìn tẹ́ ń wá mẹ́yìn tí ó ń pè lọ́mọ kí wọ́n sìn àtẹ̀yìn tẹ́ ti wá dáàyè kan tí ó ń pè láàfẹ́ sìn máa ń túmọ̀. wàá ìwọ ọmọ tó wà nẹ́bì èèwé èèwé ṣe ẹgbẹ́ pẹ̀lú ọmọ tí ó bà lọ́bí o mathematician tí ń sọ áńkà sáájú kọ̀mpútà èèṣẹ̀gbẹ́ rẹ̀ o. Láàrín òun, láti rà á kùn ó, ó ti Ẹni tó bá ti jẹ́ pé nǹkan tó kù sínú ilé ayé ti ẹnu, kìí ṣe tó mẹ́lẹ̀ ìmá, ó jẹ́ pòfẹ́sọ̀ ní ìdí náà. Bàbá ní mẹ́sìn, ó jẹ́ pòfẹ́sọ̀ mẹ́sìn ní o. Tó jẹ́ pé nǹkan tó ọ̀nà ọjọ́ mọ̀láyé kìí sí pẹ̀ sí ń bẹ́ ń kọ́ èyàn lè jẹ́ lójú méjì ọlọ́run ìtànú ìyàbẹ́ orí àǹsòfọ́. Ẹyọ, lọ́ọ̀lọ́lọ́ ṣe kìí ṣe ti kí ó lókè ẹ̀kìní kàkọ́mọ́ lọ ní ẹni ṣẹ̀rí àlọ́ ní rẹ̀ ibi ẹ̀kàbọ̀ ta ipò sójú ọbẹ̀ kìí ṣe pẹ́ṣọ́ lòbí ké gbogbo tí bá ti ń jẹ́ máa yẹ ó ní ìsáàtì ní tẹ́ wọ́n sọ́kọ́ àwọn tí wọ́n ń tó plé nǹkan ó ní ìsáàtì àwọn àgbẹ̀mọ̀ ní ẹ̀pẹ̀ lọ́ba gbogbo tí a bá ti ń kọ́ ní ẹ̀kọ́ láyé tó wáti yàtọ̀ sí tẹ́yìn nǹkọ́ ẹ̀yìn tẹgbẹ́ anybody o. ẹnìkan ní àti ẹ̀gbọ́gbọ́ lẹ́kọ̀ọ́dé tí ẹ̀bá wá kẹ́kọ̀ọ́ nìkan tá a bá fẹ́ ti pòtò nǹkan ṣé tí ọmọ lórí ọwọ́ méjì tí ó tún ju àwa tàbá tún kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́dà ní yorùbá ìlú. ẹnìkan yóò ẹ̀rọ díẹ̀ díẹ̀ bọ̀ ni o ẹjẹ́ mi kan ọ lójú ṣé gómìnà náà ṣé wò ju gómìnà lọ. ẹgbẹ́ ni wọ́n nà mílẹ̀ àìjì nǹkan orí gbogbo ọlọ́pàá nàìjíríà.

tó ju àfẹ́ẹ̀sìn lọ torí tí àwọn jíyà fún torí tí ń kọ́ torí tí ń bẹ̀rẹ̀ ara wọn afáàlẹ́rì ń bẹ̀. tẹ́gbọ́ wà mí dáàdù mọ́ tẹ̀jìrí bí i àkólà mùkan àjíkáwà àfúdọ́lù mi ń dámi ṣúwájá rí àjíkáwà àfúdọ́lù mi ń dámi ṣúwájá شهداء Àbọ̀dé jẹ́ bẹ̀lẹ̀ àtúsá. Yíkì tí a fi ń kọ̀rọ̀ ọlọ́run, ayà ni o, tẹ̀fíìmù ni o, àdìsí, àdìsí ni o, gbogbo tí ń tọ̀rọ̀ ọlọ́run ìpátá, wọ́n ní yíkì yẹn tí ó bá fún ọjọ́, wọ́n dànù pé ìlú ni o, inú bọ́kìtì ni o inú àgbá ni o drọ́mù ni o inú wọ́n ṣáàdà lọ síbi kan àwọn àfáà nífẹ́ wọ́n fún ẹnu tákàdá wọn wọ́n yí gbogbo yí nkí wọ́n fòjọ́ wọ́n wá mú ẹ̀jẹ̀ àwọn tí wọ́n pàṣójú ogun ọlọ́run kánàbí ní ẹ̀jẹ̀ àkọ́kọ́ tí wọ́n bó lára wọn báyìí gbogbo ẹ̀sẹ̀ wọn ní ọ̀pá rẹ̀ wọ́n ní fáìn wọ́n wá fún ẹ̀jẹ̀ gbogbo ọ̀tí pàṣójú ogun ọlọ́run náà wọ́n fún ẹ̀jẹ̀ wọn jọ sójú kan wọ́n wá ní ẹ̀jẹ̀ alọ̀rẹ̀ ìwọ̀n ẹ̀jẹ̀ ẹ̀ nínú yíǹkì táwọn àfáà fi ń kọ ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ àtẹ̀jẹ̀ àwọn tí wọ́n kú sójú ogun yìí èwo ló píọ̀jù kò sílọ̀ lájú ọ̀dọ̀ ọlọ́run nígbà táwọn eléyìí ọlọ̀ tó gun ọlọ́run ó dùgbà gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ wà láì pọ̀ wọ́n ti borí àwọn ọ̀tá nínú nǹkan ogun tí wọ́n kó lọ́ba jí mú mẹ́ gbùlúùlù ó ti mú bí nǹkan ogun tó kún wọ́n àtàwọn ọ̀tá kan tó ti lọ lẹ́yìn nígbà wọ́n tó já síbò mí báwọn tàbí fèsì wọn ìjọba pa á gùlúùlù ti dọ̀nà sí lọ́rùn ọ̀ká ìmẹ̀dí yìí ayẹ̀gúlù ọmọ ìyẹ́gúlù láti ma gọ́lá kí ló mú kọ́ sínú ma jí nǹkan ogun àìnẹ́mà ó sì lọ sójú ogun ọlọ́ ó ti pàmì ilé ìlójú ogun ọlọ́ gbèsè ó ní agbára wọ́n sọ pé àṣẹyúdù yóò fà láwù kúlù ṣe àfàdúró mẹ́rin pé àbádúpẹ́ ah, ó wọ́n ní ẹ̀jẹ̀ máa ti kọ́ sójú ìgbọ́n náà wà gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n forí dì lẹ́nu kábà náwọ́ ó ní ilà dẹ́yìn ah, ṣépà àdìsí tó débẹ̀ àfáànù wọn mọ̀jọ́ wọn ní ilà dẹ́yìn àti gbèsè wọn ṣẹ̀kú gbogbo àwọn nǹkan tí ṣe tí tó ti mímọ̀ ó ti kónú rẹ̀. Àníṣẹ́ wá ní dáadùn mọ́. Gbogbo yìí ti gómìnà fi ń sáì tí wọ́n fi ń kọgbó sí ẹ̀kọ́ tí wọ́n bá papọ̀ tó gbọ́dọ̀ bí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ni tí wọ́n bá kọ́ sí gbogbo ọlọ́run gbogbo ti bẹ́ẹ̀rẹ̀ nǹkan ti ní sáì tẹ́bà pápọ̀ tó tó báwọn tí yíǹkì wo lójú yíǹkì yíǹkì wo lójú ẹ̀jẹ̀ àwọn tẹ́pà lójú ogun ọlọ́run sáfin kọ̀ọ̀kan àjẹ́ wípé yàtọ̀ lìbì ìlìmí nàdì muhammadi ẹ̀rí jẹ ẹ̀rí jẹ ẹ̀rí wọ̀ ẹ̀rí wọ̀ ẹ̀rí ná ẹ̀rí ná ẹ̀rí lò ẹ̀rí lò ọlọ́run fi nǹkankan mi lẹ́mi ni ẹ̀rẹ́rin ni ẹ̀rẹ́rin ni máa ń tò mú wàṣíwá kò mú bíṣàwá Lọ́dẹ̀ ìgbà fún wàmìdá àdùn máa tẹ̀jìrí bí àkólà mùkún. Wọ́n ní àrùbá tẹ̀jìrí bí àkólà mùkún. Àjáwà àfúgbọ̀lù mi ń dámi ṣòadáyé. Àjáwà àfúgbọ̀lù mi ń dámi mi ń àwọn ويتمتعون بهذا الطلب نسأل الله الإخلاص في القول والعمل هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسلما كثيرا والسلام عليكم ورحمة الله lọ́wọ́ lọ́wọ́